a ní kájèkúrò ọ̀ràn kó tán àwọn nǹkan tún bá wa gbọ́n rẹ̀ sáwo kí ló wá dé tó jẹ́ pé ṣẹlẹ̀ burúkú wá pọ̀ lórílẹ̀‐èdè wa iná torí ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ àìkú tó kọjá yìí lọ́wọ́ ó tó kọmi ní sísun gbogbo olóyè ẹ̀dá ẹ káàbọ̀ sórí àkàntú ètò ojúkálẹ̀ ojúkàkò adébáyọ̀ ṣẹ̀fí ọlábọ̀dé náà lórúkọ mi ẹja àtúnjọ ọkàn sórí ìrìn àjò. lérò tí nípa tó tún ṣẹlẹ̀ lọ́wọ́ yìí kí làwọn ọ̀nà àbáyọ tẹ́lẹ̀ lè sọ fún wa tá a fi lè kásẹ̀ irú àwọn nǹkan wọ̀nyí lẹ̀ ẹ bá wa sọ fáráyé. Ah, ọlọ́run o elédùnmarè ọba àánú ó ká mi lára gan ó dùn mí torí àwọn ọmọ ìyá wa tó kú ọ̀pọ̀ mẹ́ bọ́tí ọ̀rọ̀ yóò tí ìyá báyìí o ó ti rẹ tó bá ti tó àsìkò àti su fùrọ̀ àlà ní tí Ìgbòho Sunday ń jà fún tán sọ́dọ̀ ta wọn nìyẹn o àwọn àwọn sẹ́nitọ̀ house of assembly kò sí ọmọ wọn kò sí ìyá wọn ń bẹ̀ yẹn o wọ́n kọ́ àwọn ọmọ sá lọ ètò ọmọ yẹn wà ní London ètò ọmọ yẹn wà ní Amẹ́ríkà àwọn tó lọ pa tó lọ ká mọ́nusọ́ tó ń yìnbọn fún tó pa wọ́n yẹn àwọn yẹn kò sí ẹ̀dá kan ló bí wọn bọ̀ kò tí ì yá. gbọ́dọ̀ tí wọ́n fẹ́ ságbà bí ìbàṣẹ ọ̀dọ̀ Ọlọ́run ẹlẹ́ni first Sunday pé kọ́ lọ dúpẹ́ fọlọ́ pọ́lọ́ wọn aṣọ wọn láti oṣù kìíní dí tóṣù kẹfà kọ́ lọ dúpẹ́ fọlọ́ tí wọ́n lè wá ṣẹlẹ̀ sí à ah, in fact ó sáàdì létí gan-an Black Sunday lọ́jọ́ yẹn ọmọ yẹn kéré àwọn kéékèèké tẹ́ pé àwọn ọjọ́ ọ̀la wọn àwọn tẹ́ pé àwọn nípínlẹ̀ àwọn ọ̀la wa tó wọ́n rí kú òjijì kú gbóná ipò làwọn tó fẹ́ wà ipò olóbi wọ́n fẹ́ wà in fact ó bá wa lójijì in fact kò sẹ́ni tó bàjẹ́ on the June six yẹn ọjọ́ burúkú ni àbí June five sorry ọjọ́ burúkú ló jẹ́ ní Nàìjíríà tó wọn lè gbàgbé gan lọ́wọ́ láéláé in fact wọ́n máa yọ ọjọ́ yẹn sí ọ̀tọ̀ ní June five yẹn o tíṣẹ̀lẹ̀ burúkú yẹn ṣẹlẹ̀ lọ́wọ́ ọjọ́ burúkú ọjọ́ má ní gbàgbé àwa gan tá àtẹ̀ ṣọmọ wọ̀ tá àjọmọ ìlú yẹn gan abáwọn kẹ́dùn ọjọ́ ìbànújẹ́ gan ló jẹ́ fún wa bá a ṣe rí njọ́ yẹn bá a ṣe gbọ́ pé a ah, ah, eléyìí ti pọ̀ jù nílé ọlọ́run nílé ọlọ́run láì ṣe ilé òrìṣà láì ṣe òtẹ́ láì ṣe ilé tẹ́tẹ́ láì ṣe ilé ijó ilé ọlọ́run ilé ìburújà ìbọ̀t kọ́lọ́run bá kó rọ àwọn òbí wọn lójú kọ́lọ́run bá bá tún nàìjíríà yìí ṣe ààbò ọlọ́run lèmi mọ̀ pọ̀ jù ààbò ọlọ́run lójú ta ló mọ̀ tá ta ló mọ̀ tó ń ṣọ́ wa àbí ta ló mọ̀ tá à ń ṣọ́ ààbò tó kò sí security security kan tó bá security wa gan ọlọ́run náà ló security òun gan ẹ ọlọ́run bá ti ń ṣọ́ wa àbọ̀ ọlọ́run ló dájú jù. wájà yẹn ìgbà kan ní irú kan ṣẹlẹ̀ orò á ti gbòde orò wọn á ti forò ká gbó ọwọ́ ìlú òní tóbi tóbi kápá orò má ka omi ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu àwọn púpù yẹn ti wà láàrin wa every angle every corner nowhere is safe ayé ìgbà kan táwọn wà nílé oko dádì mi five miles ní sílé tá a bá ti school dé à ń lọ sóko à ń lọ mọ oúnjẹ à ń lọ mọ ẹ̀rù ń bà wá gbójú òrùn náà jí wa ń lọ sóko bọ́dí ìsìn ìta ló lè lọ oko sẹ́yìn ló rí pé èèyàn ti mú ni kò sọ ẹgbẹ́ mọ́ lóko kálukú ti pa àsílé ta ló máa jẹ́ kán pàǹ sóko so àfi kálukú lọ tún sókòtò ẹ̀sán wẹ́ tó bá ní ká dáàbò bora wa ọlọ́pàá state police kan kọ́ kan kó sáyìn yẹn ọlọ́pàá àdúgbò àmọ́ àwọn tó wà ní vicinity ẹ̀ àmọ́ pé yes àwọn púpì ibi báyìí lágbájá ń gbé báyìí tàmọ̀dún ti wá ṣáà tó tiẹ̀ níran àtàwọn ọmọ ti wá àwọn kan bó wọn máa rán ọkàn express wọn kàn déédéé kọ́pà kó bọ̀n wọn làwọn lọ dẹ̀gbẹ́ oko tí ìṣoko wọn wọn mọ̀ ibi dé ayé ìgbà kan níbi tó lè rìn sí but this anywhere ló ti lè pàdé anybody we don't know who is who. kan tí nàìjíríà yìí ni ìdádúrà ibi tó bá dé yìí àdúrà ni kí gbogbo nàìjíríà kan kún fún àdúrà gbogbo àwọn tó ṣiṣẹ́ ibi ìkọlọ̀ yí wọn lọ́kàn padà sí rere so kán yé pa àwọn èèyàn mọ́ ó ti pọ̀ jù àwọn àwọn tó kù yẹn wọ́n sunkún káàkiri ni torí ọjọ́ yẹn èmi ò sí ẹ̀mọ́ èmi ò ń wo tẹ́lẹ̀ tọ́kílẹ̀ mo fẹ́ gbọ́ ìròyìn gbà tí ní ìdájọ́ ọmọ mi ló tẹ̀ kọ́ aṣọ fún mi ọmọ mi kò ń gbọ́ news ó ní mọ́ mi ah everywhere is boring wọ́n ní ah, kí ló dé tó ti múra school ẹ̀ rí ọmọ kékeré ah, gbà tí wọ́n fẹ́ máa lọ sóyà ní ẹnìkan wọ́n á sọ pé kan báyìí báyìí ló ṣẹlẹ̀ mo yé e sáyìn lọmọ yẹn rí o so àdúrà la need ẹ̀jẹ̀ ti pọ̀ jù ẹ̀jẹ̀ aláìṣẹ̀ lójijì so àdúrà la need fún nàìjíríà yìí kan tí mo rí sí nìyẹn ah ó ti pọ̀ jù àwọn èèyàn sunkún ó ti pọ̀ jù ẹ̀jẹ̀ wọn láìṣẹ̀ àwọn eléyìí lójijì ló ṣẹlẹ̀ náà òjijì ló ṣẹlẹ̀ ikú yẹn kan wọlé wá lójijì kan tó ń lérò ó ti pọ̀ jù. ìgbà tí mo gbọ́rọ̀ yẹn ó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi gidigidi gan-an ọmọ èèyàn láì ṣẹranko tí wọ́n ń pa gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ tèmi rí sí àwa Yorùbá ní ká má sùn ìdìbò tó ń bọ̀ yìí Ọlọ́run jẹ́ ká rí dùgbẹ̀dùgbẹ̀ o wọ́n ní páńpẹ́ òfura páńpẹ́ jáná àjà òfura àjájì tó ní ò bá fura ó lè máa kó o ẹ̀yin náà wò wọ́n dẹ Yorùbá bíi mẹ́wàá síra wọn ẹnìkan dẹ̀ la nídìí lólórí kí ló dé tí ò wá yẹ ká ronú ká gbàgbé tó ti ṣẹlẹ̀ tó ti lọ ti lọ ká dira wa lóṣùṣù ọwọ̀ torí tá a bá ṣe bẹ́ẹ̀ tá a bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá rí pa tún ń jà wọ́n bá rí pa ń jà wọ́n máa gbàjọba a lè gbìjọ ọlọ́run kírísítẹ̀n ní kinní kan ni a lè gbìjẹ́ kóníkálùkù kó ṣe tọ́lọ̀ ràn ní ti dáadáa ká máa ràn rántí ilẹ̀ tá a máa wọ̀ sùn. ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ níjọ́ Sunday yẹn ìtìjú ńlá gbáà ló jẹ́ fún wa ńlẹ̀ Yorùbá ó sì jẹ́ nǹkan tó jẹ́ pé ìbànújẹ́ ayé òun ọ̀run tí òde yẹ kó máa rí bí rárá nílẹ̀ Yorùbá wa ń bì yìí ẹ wá múra o ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde ńlẹ̀ ẹ má fi tẹ̀sí ṣe ẹ má fi tẹ̀yà ṣe ẹ dìde ńlẹ̀ torí bí tá à ń lọ yìí torí ogun mú ọ̀wọ̀ ẹni kò tí ì múlẹ̀ yorùbá ogun ti kọ́lẹ̀ yorùbá tán o kí gbogbo wa ẹ dìde ńlẹ̀ ẹ dìde ńlẹ̀ o mi tó ń lọ yìí kò pín síbẹ̀ o àti ṣọ́ọ̀ṣì o àti mọ́ọ̀sì o àti babaláwo o kí gbogbo wa dìde kájọ jìjà yìí torí bó ṣe ń lọ yìí eléyìí kò tí ì tán síbẹ̀ o omi ìtúnbà o kí burúkú ò ní kàn wá o ìwọ̀n tó yẹ ká ṣe aṣọ́lẹ̀ ọgbọ́n ìrìn àjò wa nílẹ̀ ìbílẹ̀ wa ìṣẹ̀ṣe ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ akọ̀ṣẹ̀ṣe lẹ̀ níbi tí ìhun tójú wọ́n rí lórí yìí ẹ̀tọ́ ni pé ìṣẹ̀ṣe ẹ má jà á sọ̀ṣẹ̀ṣe sẹ́yìn tí ṣọ̀ṣe bá wà tí ìlú kọ̀ọ̀kan ìlú kọ̀ọ̀kan ló ní ohun tó mú tó mú dání tó jẹ́ pé tó lè bá fẹ́ jà wọ́n mọ̀ bí ó ṣe ṣe ṣùgbọ́n lónìí ṣàṣemọ́ ìyá ẹ̀ ló ń jẹ wáyìí kẹ́nikẹ́ni kò padà sílé yorùbá dẹ̀ sọ ní àgbà tí ò kẹun sọ̀rọ̀ bí ó kẹtẹ sáré àwọn gbogbo lọ́balọ́ba wọ́n dìde ńlẹ̀ lérí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí gbogbo wa pátá èmi lásìsì kan ni èmi nígbà kan ni ká bá jẹ́ kí yẹn ṣẹlẹ̀ nítorí pé tá a bá ń wò ó rẹ̀ pé bó bá ti lè rí arí tó bá kan lé yóò koko má jẹ́ kí burúkú kàn wá mọ́. ṣe nígbà tí mo gbọ́ ìròyìn yẹn ní ọjọ́ Sunday ó bà mí nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ gidi gan pé ṣé a lè wá Nàìjíríà kó má tiẹ̀ sí security rárá ni because wọ́n pààyàn lónìí èèyàn kú lọ́la èèyàn kú lọ́la àwa tá a sì wà láyé gan ṣé mi ti wà gan sèfù báyìí ẹjọ́ ìjọba kan bá wa rí sí ká mọ ibi tá à ń lọ ẹni tó ń fẹ́ ká má di pé àkàn máa ma wà bí aláìsí nílùú kẹ́rù máa bà wá àwọn òfẹ́rù yẹn o ẹjọ́ kẹ́ bá fi tó àwọn ìjọba létí kan wá àtúnṣe sí gbogbo ẹ̀ kí Nàìjíríà dẹ̀rọ̀ àbírú èmi ṣe wà yìí ọmọ Yorùbá ni mí mo ní nígbàgbọ́ pé àwa náà ní nǹkan tóyìnbó ò ní nílé téèyàn lè fi dáàbò bo rẹ̀ irú ká máa lọ́nsìn kó di ìwùyà tó bá di ìyà kan mọ̀ pé èèyàn làwọn bá àwọn kọlù èèyàn ẹni tó bá lókì gbé àkàrà bá gbogbo ẹ̀ka náà máa kó sápò rìn tó bá kọlù èèyàn kéèyàn náà dá padà fún wọn bá tò sẹ́ńdà lọ́wọ́ kan bíbélì náà sọ pé ẹni tó bá yára òun lògùn gbè. ẹ̀yin ara wa ṣé àwa lè torí àwíjàre kí tó tán lẹ́nu ni ẹ̀yà járí ti ń nà níbi abala àríwísí wa